Àlàbí a fẹ́ pè ọ́ lónìí ni o ó sì di dandan kọ́ ọ jí a. bẹ́ẹ̀ni torí ọjọ́ tá a bá ti pọ́ ogun lóògùn dán. ọjọ́ tá a bá ti pọ̀rọ̀ lọ́rọ̀ ó dáhùn. tá a bá ti pòkú ń pópó báyìí àlàyé ní dáhùn. bẹ́ẹ̀ni. dáhùn. ẹ̀rù kú. dáhùn ó yá dìde kó o gbogbo àyíká rẹ kó o mọ ibi tó wà. so o ti wá rí dájú gbangba báyìí pé inú sàárè ló wà. àwọn èèyàn mọ̀ pé o ti kú wọn ò mọ̀ pé àwa la tọ́jú ẹ̀mí rẹ dání nítorí pé ọlọ́run ló ní ẹ̀mí rẹ. wo gbogbo eléyìí tó kù tó lò nígbèésí ayé rẹ padà sínú sàárè kó lọ́ọ́ máa lò ó. Ah, ah ẹ má jẹun padà sínú sàárè ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. Ah. <laughs> mo sun àlàáfíà rẹ jẹ́jẹ́. wò <laughs> dáàdù gbogbo tó yẹ kó gbélé ayé ìṣe ó bẹ́ẹ̀ ni ilé tó yẹ kó ọkọ ilé ayé ilé tó pọ̀ rẹpẹtẹ ni sọ rí àwọn ilé tó yẹ kó ọkọ táwọn àyà òjì ọkọ débì kan kọ́kọ́rọ́ ilé ọ̀hún rèé o kọ́kọ́rọ́ ilé wọn wá fẹ́ dá padà fún ọ lónìí kó rè mọ́ kọ́nù sàárè kó o sì máa gbé e. bàbá ti ṣe é ṣe fún ọ bẹ́ẹ̀. <laughs> dájú ọmọ tàlàbí kọ́kọ́rọ́ ọkọ̀ rẹ tó yẹ kó lò lórí ilẹ̀ ẹ̀fẹ̀ òun ló wà lọ́wọ́ àwọn àyà yìí tá a jẹ́ kó lú ọkọ̀ náà wá gbọ́ ẹ̀tọ́ rẹ ni a lè fi jù ọ́. pé kọ́kọ́rọ́ ọkàn náà come máa lọ wà á lórí. ó wàhálà àti làálà síbo èyí tó ti dojúkọ kọjá sẹ́yìn ǹjẹ́ o mọ ibi tí o wà yìí. n ò mọ ibi tí mo wà yìí o. èmi tí òun wò yìí ni aláàfin ọ̀run ọ̀kan pàtàkì lára àwọn ìránṣẹ́ elédùmarè ọlọ́run ló rán mi sí ọ láì tí ẹ sílẹ̀ ibi tí o wà yìí ni ọ̀gbun ayé. Ah! ha kíni tí o bá wá rí bẹ́ẹ̀ mo pa ní àṣẹ pẹ̀lú ìyọ̀ǹda ti ọlọ́run ọba tí ó rán mi ọba tó dá ohun gbogbo tí ó mọ ohun gbogbo tí ó sì ń ṣe ohun gbogbo tẹ̀lé mi ká lọ. rí àwọn ẹ̀dá tí ó ń kọjá lọ. mo rí wọn. kí ló wá rí tí wọ́n ń ṣeun. ẹkún ni wọ́n ń sùn ẹ dákun kí ló ń pa wọn lẹ́kún náà. wọ́n ń sun ẹkún àwọn tó wá sáyé ni torí pé inú ọ̀gbun ni a bí wọn sí. kò sí ẹ̀dá kẹ́dà tó ń bẹ láyé lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò sí nínú ọ̀gbun ayé bẹ́ẹ̀ kò sì sí ẹni tí ò ní kábàámọ̀ pé kí lòun wá sáyé sí ìdí nù tó fi jẹ́ pé tí wọ́n bá bí ọmọ tuntun sáyé lẹ́sẹ̀kẹsẹ̀ ìgbé ẹkún ló máa gbọ́ lẹ́nu rẹ̀ àbí wọ́n ti rí ọmọ tán bí sáyé lẹ́sẹ̀kẹsẹ̀ tó sì rẹ́rìn rí. kí wàá ni wọ́n ń pè ní ọ̀gbun ayé gan-an náà. ọ̀rẹ́ mi ilé ayé tó ń wò yìí àwọn ẹ̀dá mẹ́rin kan ló wà tí ó ń bá ẹnikẹ́ni tí a bá ti bí sínú ayé yìí tí ó ń bá gbé ilẹ̀ kò sì sí bí ẹ̀dá ṣe lè bọ́ lọ́wọ́ àwọn ẹ̀dá mẹ́rẹ̀ẹ̀rin wọ̀nyí alákọ̀ọ́kọ́ òun ni amọ́niṣe ni ẹlẹ́ẹ̀kejì òun ni afàìmọ́niṣe ni ẹlẹ́ẹ̀kẹta ẹ̀dá tí ń bá ẹni tó bá ti wà nínú ọ̀gbun ayé yìí tó ń bá gbáyé òun ni aṣenitọ́ bá ní dárò èyí tó wáá jẹ́ paríparí ibẹ̀ òun ni ìkà ẹ̀dá tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin. ṣùgbọ́n tá a ní amọ́niṣe ni gan. ọ̀rẹ́ mi ìyàwó yìí ti wá pọ̀ jù bẹ́ẹ̀ jọ wọn sì kọ́ Lámídì alágbẹ̀dẹ tí ó kọ̀ tí ò rọ tàkúté fún mi ni bá a bá sì ní awí wọn á náà ṣe ju èèyàn kù ó dá ṣùgbọ́n ọjọ́ kan ọjọ́ kan lọ́rọ̀ mi àti. sọ̀rọ̀ kò sí yẹ̀gẹ́ táwọ̀ ẹ̀gẹ́ bíntín náà láwọ̀ kò sì sí yẹ̀gbà táyé dé. ìyá rẹ̀ tẹ́gẹ̀ta fẹ́ wù ń pọ̀ ni. Ah, mélòó láwa wú gẹ́gẹ́ bí n ti báyìí láwù. iṣẹ́ ẹ̀yàn kéde fẹ́ pa ní o. tá a bá ti darí dábà ń ro kà fún ọ ọ ti gbọ́. ń ro kà fún ọkọ mi àdìgún ọmọ ọlọ́pàá ń ro kà fún ọ. ọ̀nà oko ni ọ̀nà oko ni ẹ̀gẹ́ ni mi bá pò lọ́wọ́ sàdédé mo pariwo oró ìmọ̀ máa dímọ̀ ní kí n débẹ̀ ọmọ yẹn àti àwọn èèyàn bá lábẹ́ kí kí ti wó pa wọ́n. kí ló ló ṣe. kí kí ti wó pa wọ́n. a máa tèmi àtìyàwó mi. kí kí wó pa wọ́n. ikú wọn ta ni. yéé. ọ̀sọ́ọ̀sì ọ̀sọ́ọ̀sì hmm, hmm. ibà ibà ibà ibà yóò yá mi òṣòro nìgà atapájorí atẹ̀dọ̀jọ́ kan àtìdíjòrò òrùn ẹyẹ ọ̀gàlàntà ikú akégéré ẹyẹ alàgéré ẹ làárọ̀ mi ẹ la ìwòrì ẹ ìwòrì bàbá fẹ́mi lójú àríná ire ẹ làárọ̀ mi àjàdí inú ìbèrè wo rèé ìwọ fẹ́ mọ kú tó pọmọ rẹ àtayá rẹ àbí bẹ́ẹ̀ kọ́. o ṣeun awo mo fẹ́ mọ bí iná ti jó mi ikú tó pàyàwó mi tó pọmọ mi mo fẹ́ mọ̀ torí pé wọ́n gbẹ̀sán. Ah, ẹ̀yin ìyá mi òṣòro nìgà ah, ah, àjàdí èèyàn kan ló pa ọ́ lọ́mọ èèyàn kan ló sì pa ọ́ láyà ọlọ́run ọba tó fọ́ ọlọ́mọ àtàyà òun lọ́gbàá. awo ee ṣàwérè o lè wo orí ọjà gbàtà mi kófìrí. ikú tó pa ọmọ mi tó payà mi mo fẹ́ mọ̀ ó wá ń purọ́ fún mi ìwọ ìjọba bẹ́ẹ̀. Àjàdí kò rí bẹ́ẹ̀ wá ní Àjàdí. Jésù Olúwa wa. àmín. ẹjọ́ Olúwa kùmbà tó ń bá nìyà sí ń dàyà mà sí ń dìrà. báyìí lolúwa wí òṣù kọlọ́pọ̀ mọ́ hmm. bẹ́ẹ̀ ni kì í ṣe àjẹ́ síndò hmm. síndò ike tó ń pọ̀ mọ́ àtìyàwó yín olúwa mọ̀ nípa rẹ̀ sí bàbà kí ẹ gbà fún ọlọ́run màmá sí màmá mà sí ìjìyà. ayaba jadi n tí ẹlẹ́mìí sọ fún yín ni wípé kì í ṣe oṣù àti àjẹ́ ń ló pa yín ní ọmọ àti ìyàwó ikú ìyàwó àti ọmọ yín wá láti ọwọ́ ọlọ́run ọba ọlọ́run ọba dáàbò ẹ̀bùn yín jésù kristi á dá yín láre. ẹ jẹ́ kí a gbàdúrà ní orúkọ jésù ní orúkọ jésù. Jésù ní ìpàdé Jésù. alàgbà. ẹ sinmi àdúrà hmm. ẹ̀gbin ń yọ̀rọ̀ ọlọ́run tó mi ń sìn lọ́pàá ńlọ́mọ ẹ wá ní Jésù ọ̀dà ńláre nígbà òòrùn ti wọ̀. Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Muhammadur rasulillah sallallahu alayhi wa sallam baba busari ah kò sí èèyàn ló pọ̀ mọ́ yín o ọlọ́run ọba ló pọ̀ mọ́ yín inna Allaha yaf'alu ma yurid lọ́lọ́run ọba àṣeyí tó wù ní àṣeyí tó wù lọ́lọ́run inna Allaha ala kulli shay'in qadir ohun tó bá wù lọ́lọ́run ṣe ó ní àìrí wàṣàrí inna Allahi ta'ala àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá àtàbúrò àti dáadáa àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá ẹ ṣe sùúrù. Hmm. ìwọ ọlọrun tó o sì mọ̀ pé wọn ò lágbára àti bímọ míì má. Hmm. ó wáá wò mí sọ̀sọ̀ ó pa ọmọ kan ṣoṣo tí mo bí. subhanallah. ọlọ́mọ mẹ́wàá ń bẹ́lẹ̀ o ọ̀fọ́ kankan kan nù wọn. Hmm. ọlọ́mọ mẹ́jọ ń bẹ o ọ̀pá kankan nù wọn. lójò lẹ́rùn lọ́sàn-án lóru wàhálà mo fi gbogbo ọjọ́ ayé mi ṣe ìwọ ọlọ́run ọba ó wá pa ọmọ kan ṣoṣo tí mo bí ó sọ mí sọ́gun ayé. Ah! ṣé o ti wá gbà dájúdájú báyìí pé ọlọ́run ọba gangan òun ni amọ̀niṣe ni lóòótọ́ òun lọ́ba tó ṣe pé ohunkóhun tó bá wù ú ló lè dá lára lórí ẹ̀dá. E tí ò sì sí ẹnikẹ́ni tí ó mú torí pé ohun tó bá ṣe ó fi ṣọlá ni àjàdí tó rí ń tiẹ̀ ní ìsìn ó ti wà nínú ọ̀gbun ayé kò sẹ́ni tó lè yọ́ ń bẹ̀ lẹ́yìn ọlọ́run ọba náà. Ah! tó tí ọlọ́run ọba tó bá wá ṣàánú ẹ̀dá tó bá yọ èèyàn ní ọwọ́ amọ́niṣe ni àfàìmọ́niṣe ní ń kọ́. ẹ ìkíní náà ọlọ́run olódùmarè yóò jẹ́ ọ̀gbádùn yóò jẹ́ yàyàbọ̀ ọ̀gbádùn kò ní kú sí ọlọ́dọ̀ sọ wá lórí ọ̀rọ̀ owó tó sọ. Ah. èyí ti rí. owó kan wà lọ́wọ́ mi. gbẹmẹ. ṣùgbọ́n kì í ṣèmi mo ní èmi kí mo lówó wọn gbèsè lọ́dọ̀ ni ẹni tó sì gbèsè lọ́dọ̀ rèé ó fẹ́ fi ṣèyàwó ọmọ rẹ̀ ni. Mm -hmm ó ní tó bá wà lọ́wọ́ òun wọn na ló bá fi gbé sí i lọ́dọ̀ pé kí n bóun gbé ọwọ́ ó sì kú nǹkan bíi oṣù mẹ́ta sí ìsìn eh. ah, ojúlọ́mọ̀ pẹ́ sí ìpàdé ọmọ yẹn jìnnà. oṣù mẹ́ta sí ìsìn agbára ọlọ́run jọ́mọ̀ ẹ̀ẹ́dógún ò ní wọ́kànlá ah. bẹ́ẹ̀ mọ̀ sọ owó wọn kún ọ lára ó ní tí mo gbẹ́kẹ̀lé tèmi náà sọ pé jọ́nà ìdógún ni kò ní ti. kí n bá wá fi tàn ọ́ tàbí mo fi dà ọ́. kí sẹ̀gùn ó pa ní dànù. n ah, ah, ah, bí ó ká ńlá dé ni. kò tó bẹ́ẹ̀ àgbo ní pa wá. torí wọ́n ní bójú bá wá yẹjú ọ̀rẹ́ mi dákúmọ́jú òun yẹ o. ẹ rọra o. ń jàre. sí o sí nǹkan. ẹjọ́ ọ̀rẹ́ mi ni mo fẹ́ fi sùn ọ́ nígbà tí ara rẹ̀ ò yá ọ̀rẹ́ mi wá yá owó kan lọ́wọ́ mi àlẹ́ àríkù àmì kan ni mo lówó ọ̀hún wá wò bá tí ara rẹ ò ti yá títí ara rẹ fi yá ọ̀rẹ́ mi ò tí ì dánu sọ ọ̀rọ̀ owó ẹ wá mọ tí ń pè mí mèsì tí ń bà mí lọ́kàn jẹ́ òní wípé jọ́mọ́ ẹ̀ẹ́dógún òní nìyẹn eléyìnbó sì mọ rẹ̀ lọ ilé ọkọ ariwo mi nìyí eléyìnbó wa ń pa káàkiri náà ṣe pé òun gbówó sèmi lọ́wọ́ o ìwọ̀n èmi ti náwó òun o èmi sọ pé òun ní náà o ló ń fi gbélé lọ́wọ́ sọ wá dáa pé bàbá ìyàbọ̀ ya owó lọ́wọ́ yín kò tiẹ̀ san tó jọba létí mi rí. kò ṣe kí ni kò sọ pé òun yáwó lọ mi. wọn ò sọ létí mi rí ah, ah. àmọ́ bàbá adéwálé ẹ dákun mo fi elédùnmarè bẹ̀yìn ẹ jẹ́ kí wọ́n dé yóò sì jẹ́ sísan. ọjà tí mo bá wà. ọ̀dà bàbá ẹ ti jẹ́ ń dẹ́rù sí i. àmọ́ sì yọnu. ẹ dúró ẹ jẹun bó sì yọnu. ọ̀dà ọ̀dà o ẹ bá ń kílé. olórí orí burúkú ti ń bẹ lára Adébáyọ̀ ó ti fi ràn wọ́n náà ó ti fi rù nà ọ́. ẹ jọ náà ẹ ní sùúrù ẹ má bẹ̀ mí sépè. ẹ ní sùúrù ẹ ní sùúrù. ó ti tó ẹ ní sùúrù. ọbẹ̀ ni. Ah, ah. àwọn náà wọ́n ń bọ̀ yìí.

ṣé wà tó fún mi dá. ní sùúrù. ó tún wá sọ lọ ń lọ fún mi. ṣé bẹ́ẹ̀ ilé ẹ̀jẹ̀ ló ń wọ́n jẹ́ lówó ó kówó sí lọ́wọ́ ó kówó sí lọ́wọ́ kì í ṣe pé mo jẹ́ lówó wá aṣọ mi ah, tó jẹ́ pé tiẹ̀ náà ni mo bá lọ wá aṣọ mi. àjẹlódó dáadáa ẹ máa jẹ̀lú ó ṣe é wúlò mọ́ni òbó mi omi dà ó gbàgbé òbó mi ilà rẹ bí ewu egbú rèé kí ni jẹ́ ìmọ̀ sàwọn kìnìún yìí. báyà bọ̀ ọ̀rẹ́ yín ti ń bọ̀ bàdé alẹ́. bàdé alẹ́ mm. ó ń bọ̀ ó ń bọ̀ nbí. sọ fún pé mo kan pé mo lọ bìkan jọ mẹ́ta ah. èwo lè àgọ́ ilé o. ẹ mọ rárá o. ẹlẹ ní àárín o. ẹ mọ owó lẹ o. ó jàre. Ah. ẹ mọ rọra. ó jẹ. Ah. ẹ wá bàbá. ẹlẹ. Ah, aya mi dákun o jàre àlàáfíà ni. kódà ẹ mọ rìn ẹ mọ bọ. wọn jẹun wọn jẹun ọ̀rẹ́ mi ń kọ́. wọn ò sí lè wọn lọ sẹ́yìn òdì. ó ṣe kí ni. wọn ò sí lè ọlọ ẹ̀yìn odi. bẹ́ẹ̀ni níjọ́ tí yóò tó dé. yóò tóbi jọ́ mẹ́ta tó dé. orí mi o ẹlẹ́dàá mi mọ̀ jẹ́ sórí ibú o mo ṣoore ṣe mo mọ̀ pé ọkàn rẹ̀ fẹ́ sanwó ni tọ́kàn rẹ̀ bá fẹ́ san ni èèyàn tó dájọ́ mẹ́ẹ̀ẹ́dógún fún mi tó dájọ́ mẹ́ẹ̀ẹ́dógún fún mi kódà gan bí ó mú láyẹ̀dẹ́ ní gbèrè àṣepè pé tóun ọ̀bá san kí sàgó ọ̀pá òun. ǹjẹ́ sàgó tìmí ọ̀ náà kí wọ́n wàá pa báyìí bí o. bàbá Ah! ẹ dákun. Ṣàngó láyé òkun ni ó pa. Ah! ẹ dákun ẹ mọ jíjàgbó tèmi ó pa wọn ah! bàdálẹ ẹ mọ bínú. mo sọ oore ṣe o Ṣàngó láyé òkun ni ó pa ìmọ̀ sọ bẹ́ẹ̀ ó sì ní mọ́ bínú ó sì ní mọ́ bínú ọkọ̀ rẹ̀ láti bí gbèsè ó fẹ́ tì mí sí gbèsè ni ó ní oṣù ní tọ́jú wọn rí ọkọ̀ rẹ̀ fẹ́ tì mí sí gbèsè ó ní tọ́jú wọn rí. bàdálẹ. mọ́kànmí o. ẹ mọ bínú. àyà ń sí bàbá lọ́dún méjì pẹ̀lú ẹ̀ lókù níṣẹ́ kó tì mí òfin ní bàjá. báyà bọ̀ báyà bọ̀. tó ti lọ. kò tí ì lọ. gbogbo àdúrà èpè tí ń fi mí sẹ́ oníṣègùn tì mí ní ọ̀pá èmi ṣègùn olúbàdàn ọ̀pá òun náà làwọn abúlé sunkún orí burúkú bíi ẹkún lẹgbẹ́ rẹ̀ sun okú èpè wọn dáa kíni kíni kíni tiẹ̀ ayáwó la ilé èèyàn yáwó ni olóhùn mu ya ilé lùbọ̀ wáyé tí mo yáwó lọ́wọ́ ìyẹn lùbọ̀ tọ́wọ́ àṣekùn bí àpò kòkó tí wáyé ilẹ̀kùn kò lè dáa fún kò lè dáa fún ọ̀dọ̀ yín mọ̀mọ̀ wa ẹ gbà mí lọ́wọ́ ọ̀rẹ́ o làbárẹ̀ mo yá lówó ni o hmm. ìṣòro ló sì dé bá tí mo yá lówó hmm. nígbà tí òjò táwọn yìí dé sípà mi lọ òjò pàyàwó ẹ ọ̀pọ̀ mẹ ọ̀pá òun dá n bá lọ sí lówó lọ́dọ̀ bá mọ̀ kí o yóò ń lépa mi kí ní bá mọ̀ lépa mi kí pé wọ́n pa ah! mí nígbà lọ́wọ́ wọn bá ń ṣe mo ságbọ̀ pé ó mú ọkọ mi lọ lé olóògùn hmm. ntí ẹni wá wá lọ́hùn bàbá mi ì tí bá ti kọjá lọ sọ́dọ̀ bàbá lọ́hùn kó tó wá pa mí èmi náà fẹ́ kọ́wọ́ mi tó. kí ló kọ ọ̀rẹ́ rẹ ọ̀hún. adébáyọ̀ ni. adébáyọ̀ ni. sàrò ní kò gbèǹdù báyìí. adéèrè ọ̀báyọ̀ mọ́ wáyé. adéèrè ọ̀báyọ̀ mọ́. jùgbùjùgbù sọ̀ ń gbọ́. jùgbùjùgbù sọ̀ ń gbọ́. àṣà ah, ni ọ̀jẹ́. èmi ọjọ́ ń gbọ́dọ̀ ọkùnrin ogun. kókó mọ̀nà tó ń lójú kókó mọ́ni. yèrèpè níbìkan àgbá mú gbogbo ara ní fi ń dóni wàìwàì mọ̀ ń bọ̀ ẹ̀ẹ́dógó lọ́ọ̀gùn àṣà mi ọ̀jẹ́ ògùn tí ọ̀bá jẹ́ wíwẹ̀ ló kù kan ẹrù rèé ọmọ ọ̀làǹpasà kí n mọ̀ pé ọmọ ọ̀làǹpasà ibikíbi tó bá ti rọrẹ̀ yàgbé báyọ̀ ṣé àdéhùn kó wọn kìíní tó wà náà kó wọn sí la iṣẹ́ ṣe iṣẹ́ ṣe yóò kú pinni bí iná fìtílà. ẹ̀wà àwọn ni kéékèèké yìí wá sí ìṣẹ́gbó ní ọwọ́ ọ̀bẹ. ẹ gbà mí o ẹ gbà mí o apààyàn ló wọ. apààyàn bíbó. ọ̀rẹ́ àìsàn rẹ̀ mọ́. ẹ wọ iye aláìbọ̀ ìwọ́dà. owó ọjọ́ kìíní àná tó tó ti lọ tí mo ní mo yá ọ̀rẹ́ mi kan ọ̀rẹ́ mi tí mo yá ọ̀rẹ́ mo wá rí ata tí mo wá fi gbèsè san gbèsè fún ọ lọ́wọ́ lọ olóògùn ló ní wọ́n ṣe òògùn tó wọ́n pa mí pé wọ́n ń wá mi káàkiri nítorí burúkú yìí apààyàn ni wàá fi bí sọ́rọ̀ rẹ o. ṣé pé bàbá tó yá lówó mi bẹ́ẹ̀ ni èèyàn máa burú ayé máa le ẹni sùúrù ẹni sùúrù. bàbá bò ló ṣe jẹ́ tẹ́yìn lẹ́fún fóògùn ní ẹ̀ káàkiri tó fi di pé ẹ fẹ́ pa wọ́n. ṣé òun lè lórí lọ́wọ́ mi ní àbó kan. èyí tí wọ́n yóò fi pa mí lọ́pọ̀ rẹ nílẹ̀ lọ́pọ̀ rẹ gbà mí o. wàá bẹ̀rẹ̀ ẹ bá bọ̀ bọ̀lá yín báyìí. èmi lè ìṣọ́ra ní yípadò yìí ebi sọ̀rọ̀. sẹ́yìn ah, olè kí ló ń kárẹ̀. ọ̀gbọ́n rẹ̀ gbọ́ rẹ̀ yìí. eléyìí. bẹ́ẹ̀ni. sẹ́yìn ló fọ́ ìwà ẹ̀rọ. baba tó bá jẹ́ pé ló bá jẹ́ pé lóòótọ́ ni àbí rẹ̀ yín lè da kí ni sara wò káwọ́ bó ṣe rí. ṣé tí a bá lẹ̀ yìí máa lóṣù olè kú. Ah, ẹ má sọ bẹ́ẹ̀ àbẹ pólísìírísì àmọ́ léyìí tí mi. ẹ wọ etí bẹ́ẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ bàbá. sọ̀tàn ẹ máa lọ ìgbọ́ bó òkúta wọn pa ọ́. ẹgbẹ́ mi ló ń gbé lọ sí kúrò. òkúta èmi ni wọ́n pa ọ́ lórí ibú. bàbá tó kúkú mi ẹ ẹ máa lọ. ẹ ọlọ́run mú ọ ó ṣeré epo. ọmọ kúndùn. ṣé o ti wá rí i dájú báyìí pé àwọn wọ̀nyí gan-an ni àfàìmọ́ni ṣe ni lóòótọ́ àáfà oníkátàlì àwọn kan nínú àwọn wòlíì àwọn kan nínú àwọn babaláwo àwọn wọ̀nyí ni ẹ̀gbọ́n yóò mú ẹjọ́ àbúrò rẹ̀ lọ sọ́dọ̀ wọn tí ó sọ pé ó ṣebi sóhun pé ká bá wọn ṣe níbi wọn à ní ránṣẹ́ sí àbúrò láti ṣèwádìí bọ́yá rọ́lẹ̀ ẹ̀gbọ́n pamọ́ tán bá ti tẹ́wọ́ gbowó iṣẹ́ tẹ́gbọ́n bẹ̀ wọ́n ni wọ́n jẹ nítorí owó tán ti gbà lọ́wọ́ rẹ̀ àwọn wọ̀nyí àwọn ni afàìmọ̀niṣe ni ní òtítọ́. Ah, mo gbà irú àwọn ẹ̀dá báyìí la fàìmọ̀niṣe ni lóòótọ́. ọ̀rẹ́ wa hmm. bọ́lọ́n bá wá kẹ́yàn téèyàn bá bọ́ ní ọwọ́ afàìmọ̀niṣe ni àṣenibánidárò ńkọ́. wọ̀ mí lára. ilé ọkọ mi ẹlẹ àbẹ̀bí ẹgbẹ́ rẹ̀ yìí mọ̀ dáa. abẹ́rẹ́ yẹn máa mọ̀ dúró tìyàn gan ni. ìyá mi bó ní ṣe wá kó aṣọ ẹlẹgbẹ́ bẹ́yìn náà rí pé gbogbo wa aṣọ ẹgbẹ́jọdá ni níwà kófin ẹ tí mo ṣe tẹ́ ẹ bá ti rí i pé ó wù yín kò wó fún yín lọ bọ́dà èrè lè tó bá ti wù ú ẹ ti gbọ́ èmi ò lè kọ́ yìí fi hàn. lọ máa bá mi sá ẹ gbọ́. àáfà ẹ mú ẹjẹ bá yín fọ. Ah, ah, ah, wọ́n bá mi fọṣọ ìyá mi aṣọ ìyá mi lélẹ́yìí ẹ ṣé mo dúpẹ́ gan-an ẹ ọmọ ilé kéwù gan tí wọ́n pọ̀ wọ́n bá mi fọ aṣọ ìyá mi ẹ ṣé mo dúpẹ́ wáyé kunda zetekiwa takunondola bina ẹnunamuna. afa. ìyá ah. lóbó. mà kújọ mẹ́ta. ẹ àti hmm. rí ẹyin fún ayín lẹ́yìn fọṣọ ni ẹ kúrò mẹ jẹ́ ń bá yín fọ. Ah, ẹ lè bá mi fọ aṣọ ìyá mi gan-an ni ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun. Ah, ọmọ tọjú ẹ̀ nínú àwọn. àwa àríyá ìyá atájù èmi náà wà ní kí àfa máa ṣọwá lẹ́ẹ̀kan wọ́n máa ta fún mi. èrè ah, tèmi náà ni mo ní ká mọ àwọn ní rárá. àfa ẹ má pẹ́ o. ẹ kí lè kó àwa náà dé tán o lọ sáré lọ sá ọdẹ. wọ́n bá jẹ́ mọ́sàlá ni ọgbà ní ìsìn yọ̀rọ̀ ju bí ojú ẹja. ayé ni rọmọ ilé ń kọ ọ̀dẹ̀ bí tálàfíà gbogbo ọmọ mi wà ọ̀gbọ́ àfà wá lọ rè gbé ọbẹ̀ kú látàn tó sì mẹ́ torí ẹ̀ mo ní mi òní bẹ́ẹ̀ kọ́ ọbẹ̀ tó tí ò sáta iyọ̀ náà tún já ah. èmi ẹ wàá rè gbọ́bẹ̀ ńlé. torí ọlọ́run torí ànábì mọ́ ẹ dákun ẹ ṣàforíjì fún wa àfa Sàkáríyà bóòlù àti jẹ àgbà ah. ah, tẹ níyàwó méjì tó wá tó a jẹ́ pé iná ilẹ̀ tó wà ń sóúnjẹ fún ìyá àgbà kí ló dé. àfa tó lọ́n sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrù tó wúwo jù lórí ẹ̀dá méjèèjì ló ti gbé kó lórí ànábì ní ìyá bàbá. Eh, kí ló faa á tó jẹ́ ya mi ah, ìyá ṣe alájà Kúdírátù ìjọ kan lọ́ba lọ kí egun síwájú ẹ̀ sábà ah, ah, ìyá máa gbé eyín lé egun báyìí jẹ́ tukuru ní. la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ ìrìn rẹ̀ náà ń sọ báyìí gan gan ni mi. Eh? Eh, kan ni tẹ́ ẹ bá ti mọ̀ pé tọ̀ bá ń gbẹ̀ wọn tètè yára tọ̀ tàbí kẹ́ ẹ máa lo ìlédìí pé wo gbogbo aṣọ mi ṣe ń rùn lélẹ́ ìyá mi odidi ọmọ mẹ́ta nìyá mi ò fi jẹun àtìgbà náà mo ti mọ balẹ̀ àmì fọṣọ ọmọ kí n mọ fọṣọ fún ara àfà oúnjẹ yín ti dé rẹ̀ mo ní kẹ́yìn àtọ̀rẹ́ yín kẹjọ tó bọ̀wọ́. ọlọ́run ò fábòsí ọlọ́run ó ṣàánú rẹ̀ a sí ọ ọlọ́run ó ṣàánú rẹ̀ a sì yọ́nú sí ọ olówó orí mi ọkọ rà líàtú ọlọ́run ó ṣàánú rẹ̀ a sì yọ́nú sí ọ. àmín àmín ah àbá sàkárì yà obìnrin lálùbáríkà lóbìnrin ti ń lọ yìí. Ah, ṣé èyí ń lọ yìí hmm. ah, ó nífẹ̀ẹ́ mi débi pé ah, kò sí ròyìn ṣùgbọ́n kò wá nífẹ̀ẹ́ ìyá mi tó lọ. Allahu Akbar. ibi ìwé ibi ọ̀rọ̀ rẹ̀ kù sínú hmm. ẹ jẹ́ lọ dáyà mi lè máa jẹun. ẹ̀yin àjọkẹ́ bí ìyá rẹ bá ti wá dé kó o bá ń sọ fún pé mo wálé aṣọ tí mo ní kó fún mi mo ti wá kó nítorí ọ̀túnla ni òde olóbì ilé tí a fẹ́ lọ mo sì sọ fún un. kò burú bí n bá dúkọ́ wọn ò fún wa. ìyá mi ah, àjọpẹ́ ọkọ mi ṣe ẹ wo ìyá mi ẹlẹ́kọ̀ọ́ wálé o wọ́n sì ti kó aṣọ ẹgbẹ́ ọ̀rẹ́ dùn ni lọ. aṣọ ẹgbẹ́ ọ̀rọ̀ tún sọ̀rọ̀ o ara nǹkan tí mo sọ̀rọ̀ o ìyá mi fẹ́ yọ mí lẹ́gbẹ́ ẹni náà wà nígbà fún. ọ̀dà ìyá mi ẹni ah, sùúrù. Eh, màámi màámi. ó oh, àbẹ̀bí ní àyín mọ́ wa. ẹ rí pé aláwọ̀ mọ́ ni aláwọ̀ mọ́ ni olójú kòkòrò sí ní pẹ̀lú. jèrè tó le tó bá ń ni. ó le jù bẹ́ẹ̀ lọ. ọkàn rẹ ò bá yọ̀ǹda bí n bá ti lò lọ òde olóbìnrin létà ń lọ lọ́tọ̀ọ̀nà n ó dá padà fún ọ. ẹ dá padà fún mi ẹ dá padà fún mi lẹ́yìn bàtà ìbá ti lò tán. ẹ wò ó tí ẹ bá kọ́ ọdún kára kó mi fún mi ní ìsìn náà gbọ́dọ̀ gbọ́wọ́ bebi. Alô? Hum. Tá Passou. tó ní tẹ́ọ́. ọ̀la hmm. nílẹ̀ ó mọ̀ tí gbogbo olóbìnrin ilé ó jáde pẹ̀lú aṣọ aláràǹbarà n ó jòrè lé ọba n ó jòrè lé òsì n ó jòrè lé ọ̀tún kódà n ó jòrè lé àríwájòyè bàbá pẹ̀lú aṣọ aláràǹbarà àbẹ̀bí mo bí ọ èló gan-an ló san fowó oṣù èló ló san fowó ọmú àbí èló san fowó ọṣẹ mo wá ní o fún un láṣọ tó wù mí kémi náà rí un lò ọkọ bí mo bá ilé bínú sí ọ kò ní tán lára rẹ kó má bàa wá di àbámọ̀ fún un aṣọ rẹ òun náà ni wọ́n pàpà lò. thank oníṣẹ́ làwọn àgàtú lè ṣe ni lóníṣẹ́. wọ́n mi wọ́n mi ah, ah. ẹ wo iṣẹ́ mi lẹ́kọ̀ọ́ ti wàṣọ yín. Ah, lọ́wọ́ dáyà dá mi tó báyìí mo rí wọn ni wọ́n ti wàṣọ yín o. aṣọ ìwé ń bẹ. aṣọ ẹgbẹ́ rẹ dùn ni. aṣọ ẹgbẹ́ rẹ dùn ni. bẹ́ẹ̀ máa bọ̀ ẹ wá ní àná ìyá mi sáré pálá ní tìjú ẹ̀dá ni aláwọ̀ bọ́ sì ní í pẹ̀lú ẹ wá gbọ́ eléyìí tẹ̀ ṣe yìí kí ni ká pè é olè mi ní àsìkò owó lẹ fi kó aṣọ tó wà lọ́rùn yìí ná ọ̀sán ni àbáàrọ̀ àbálẹ́ ọyẹ sọ fún mi ọ̀dà kò ṣe nǹkan kan bẹ́ẹ̀ tó lè dojú tì mí èmi ni wọ́n kọ́ dojú tì bí mo ṣe ń wò ọ̀yà ẹ bọ̀ bọ̀. àbẹ̀bí dẹ́kun ọkọ mi sọ́wọ́ agbaṣọ ọlọ́run mi ń ta gbangba ni kí ni kí n wọ̀ relé. kí ni ká ìwọ̀ relé ẹni tó bá wù ní ká ìwọ̀ relé ẹni tó bá náà ó dojú tì náà kéèyàn dojú tì ọlọ́run ò bínú sí i ẹ bá wọn sọ dáre ọlẹ́ bá bọ́. ẹ̀bọ̀n tẹ ẹ wọ ìyá mi ẹ má jẹ́ wojú yín o ẹ bọ́ sọ fún mi o ẹ bọ́ fún mi ni mo sọ fún yín kí ló dé ẹ yà mí lẹ́gbẹ́ ni mo fún yín lówó mo ní ẹran tí kọ̀tẹ́ yín lọ́rùn ǹlẹ́ òde ah, ǹlẹ́ ọkọ mi oh. ǹlẹ́ mm-hmm. mm. oh. tìró rẹ tó ń ṣe ìwọ́n mọ̀ gbanú rẹ kí n tó lọ. wọ́n sì fún tẹ́ bá ń lọ. ṣé wọn kọ mi oh. wọn yá sẹ́wọ̀n. àmọ́ rẹ wúlò sọ ah, ah, ọ̀rẹ́ mi máa wọlé máa rọra ẹ máa lẹ mm. ẹ kú ìjọ mẹ́ta mm. ọ̀rẹ́ mi ṣé ò sí nǹkan ojú rẹ ṣe wá kọ́rẹ́ náà báyìí. yẹnni kó má bàa sí nǹkan náà mi wá. ó wà nìṣòro lé ṣáàwó. mo lè yá aṣọ lọ́wọ́ àbẹ̀bí ọmọ mi kí n rí n wọ̀ lóde ijó olóbì ilé àbẹ̀bí sì gbaṣọ ọ̀hún lára àmẹ́ níta gbangba. <laughs> wo n ó gbẹ̀san àmọ́ n ò fẹ́ fọwọ́ ara mi gbẹ̀san n ò fẹ́ ká yóò sọ ń lẹ́nu n ó wàá gbé sí ọ̀hún fún ọ ìwọ ọlọ́ọ̀bà ń sisi ọ̀hún àyìnà n ò fẹ́ ká bèbí ó wọṣọ mọ́ n ò tiẹ̀ fẹ́ ó wẹ̀wù rárá. ẹni bá ti ṣe ń tó tó bá òun kò tún gbọdọ̀ wọṣọ mọ́ láé bẹ́ẹ̀ ni kò tún gbọdọ̀ wẹ̀wù pẹ̀lú. <laughs> ẹ bá ń pè é. Afa. Afa. Ah, ah. fuck. ẹni tó tó gbogbo olú ẹni yìí o. àyà wa. èyí ti ṣe ṣé o sí nǹkan kan. kò sí kò sí. kí náà adé tó fi ń bọ bo ara rẹ báyìí. wọ́n bá ṣe fọ́lọ́ ń bá yọ̀ǹda ni bá bọ́ sókòtò gan. àbọ̀ ara rẹ̀ bí ìyá wa <laughs> aṣẹ̀yìn mo sì fẹ́ kẹ́ ẹ forí jìn à nígbà tí mo dé yìí ipò tí mo bá ọ̀rẹ́ mi bà mí lẹ́rù mo bá lórí àìsàn tó tóbi àìsàn náà pọ̀ ẹ̀rù wa bà mí yóò bà mí lọ́kàn jẹ́ bí mo ṣe wá wo ìsábìrin mo ṣe ń ṣe ara túbù tí mo wá wò nínú ilé ọ̀rẹ́ ni mo ti wá rí dájúdájú wípé ìyá lọ́sẹ̀ ìyá lọ́sẹ̀ ẹ̀sẹ̀ náà sì pọ̀ ìyá wa wọ́n á fi àdébò ọmọ bẹ̀ yín. mo fi kàábà sẹ́ríf mo fi bẹ̀ yín mo fi ajára ẹ̀sìn ádùn mo fi bẹ̀ yín mo fi sàfà àti mẹ́rùwà mo fi bẹ̀ yín mo fi kí arafa bẹ̀ yín mo fẹ́ kẹ́ ẹ yọ̀ǹda ọ̀rẹ́ mi mo fẹ́ kẹ́ ẹ yọ́nú sí ọ̀rẹ́ mi torí tẹ́ ẹ bá yọ́nú sí kò ní olójú ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ dáríde torí ọmọ tó bá ṣe òbí ẹ̀ tó bá ṣe òbí rẹ̀ ọlọ́run ní yọ́nú sí mo wá fẹ́ kẹ́ ẹ yọ́nú sí ẹ dákun ẹ jẹun ọmọ dálẹ́. Ah! Ah, Allahu Akbar. Allahu Akbar. Ah, Allahu Akbar. Allahu Akbar. lọ́mọ tóbi o ìwọ náà gan ọ̀sẹ̀ àtóbi lọ́ọ̀ mi. tí ọba jẹ́ bẹ́ẹ̀ ni kàkà níyàwó ọ̀sẹ̀ mi ara ẹ̀ lọ́sẹ̀. ọ̀rọ̀ yín ti sú mi bí bàbá ń gbẹ̀yìn ẹ̀yìn èèmọ̀ ni táìpù ń ta ara èmi ò lè máa fi mú kó òun o lórí pàápàá yín fọṣọ ibẹ̀ bá kọ́ ẹ̀sùn fọmọ yín fọwọ́ lè dì fún yín o kẹ́ ẹ̀ mọ́ dèdí abẹ́ ti á rí. ọba rẹ ọmọ kí o sì máa wọn ṣùgbọ́n kó o tó lọ yẹ kó o dó ọ̀rọ̀ rẹ ò lè dùn mí gbogbo ẹ̀yin tó bá jẹ́ pé ẹ̀ bá ti gbọ́njú mọ̀ ya yín ìyóò ń yà kan ìjọ yín lójú èmi ni wà ń tọ́ ara lẹ́nu ẹ. ìyá ọ̀rẹ́ ẹnu oní ọ̀dà lẹ́ẹ̀ta ìwá wíwù ọmọ yín ni yóò sì mọ bá ikọ̀ sọ ọ̀hún ọmọ yín yóò mọ ọkọ̀. òkú rúfẹ̀ tí pé kí ní ọ̀jẹ̀ kó fi òkúta. ta ló kọ́ta sórí ọlọ́run. afẹ́ ò tó dé sáré lọ ata ẹ̀. láwùmọ̀ yàrá bí sọ̀yà láàmú ọmọ kàsáìdì sádàtì nàbí yìí mú ọmọ. Allahumma ya Rabbi sọ̀lì aláàmú ọmọ wàsá ìdí sádà tí nàbí yìí mú ọmọ wíbú nàbí àlẹ́ àsìrí yá mú ọmọ àjà lọ́líwàrà tàtàwà sí láwàmọ́ òtí dá àti àbá òun náà fún sá wàá ti wàhálà òun àdá àtàbà làwúrà mọ́ọ̀nù náà sí àwa mọ́lídà pàmò ń sá làmímọ̀ aláfàlì akọ́ yàbùrà o. ṣé bó ọ̀rọ̀ àtàlójú ọ lọ. ìyá àgbà ṣé bí mo pariwo pariwo mo ní táǹkà tó ojú ọ lọ táǹkà tó ọ lọ ǹgbẹ́ wọn nìkan kan dá ní lóhùn àáfà sì ti jáde látàárọ̀ ebi lè ti mọ ọ pa wọ́n ni mo ṣe ní sáré lọ tèmi tí n bá sì lọ tán tẹ máa lọ tí. ọmọ làyà o àfirọ́yà kátà ikú òlójú ọlọ́run mi. sáté eléyìí tí mo ti fẹ́ lọ. kì í ṣèmi lọ ń bá a sọ yàn èmi ọ̀dọ́ ta tèmi tán kó o tó lọ tiẹ̀. wọ́n lọ kókó mi. ìyá àgbà ìyá àgbà ìyá àgbà ẹ tọ́ra yín o átàmì lè ń kọ́ bàánú o ẹ ní lọ́ta yín bì yé o. ọ̀dà níbo níbo ẹ ní ọ̀dà ẹ ní lọta yìí ẹ ní lọ ní lọ yá àgbà ẹ tọrọ ayé sẹ́bà ni tọ̀bà sẹ́ni tí ò lọ́ta níbí kò sẹ́ni kankan tí ò lọ́ta lónìí ẹ̀yin náà ò ní lọ́ta o. ẹ wá fàgbà rẹ ń yẹ. kí ló dé. ọwọ́ ìyàwó rẹ ni o ti béèrè. ń gbọ́ rálẹ̀ àbí. àáfà ẹ mọ̀ dáyà lóhùn mo fẹ́ lọ́ta ìgbà tí mo dẹ́kun lé mo bá ta lórí ọlọ mo pariwo tẹ́ẹ̀mẹ́jọ ta ló ká tó ọlọ o ta ń káta sórí ọlọ ọ̀rẹ́ ni dá mi lóhùn bí àṣẹ ni wọn ò ní lọ tanu o gbọ́nsẹ̀ gbẹ́sẹ̀ lórí ọlọ́nu. kọjá wọlé lọ. kí n máa lọ. ìyá èwo la ta yín nù ata méjèèjì. ó ní. ẹ wọlé lọ wọ́n lọ ta yín tán ní ìsìn wíríwírí ẹ wọlé lọ. ìyá mi nìyá mi ìyá mi nìyá mi o kò láṣọ bí ò láṣọ kò lẹ́wu bí ò lẹ́wu ìyá mi ni àmì ìyá mi ṣe ń lo wò mí mo dúpẹ́ dúpẹ́. lólu ara ọba jẹ́ kọ́ bẹ̀bẹ̀ yá ìwò dín dáadáa kò ní gbà ọlọ́run jẹ́ ń tara ìyá mi ṣe lọ́hùn. ìyá mi. Hmm ìyá mo ti ṣe bẹ̀ tán. kò sẹ́. ẹ wojú ọbẹ̀ ìdọ̀bálẹ̀ mi rè é la ẹ má bínú sí mi ọmọ iná gbogbo wa àti mi àtìyàwó mi ọmọ iná gbogbo wa. sẹ́ẹ̀dì ẹ má ṣé ẹrù àmàlà jíjẹ fi jẹ kámàlà dáa. bẹ́ẹ̀ni ọkọ kò jẹ náà bẹ́ẹ̀ni kò jẹ bẹ́ẹ̀ni kò jẹ àmọ́ ìjẹ tán yẹ sí ọ. ẹ ṣeun ẹ má bínú sí mi o torí àná bí màmá la wúmà mi sẹ́lẹ̀ lẹ́lí àlà tàbí náà wà lá ràzúlò kẹ́lí. ó ti sẹ́lẹ̀ èmi ni ọkàn náà ti ń jẹ òun sí èmi òkú ìpẹ́rí gbọ́rọ̀ ìgbọ́rọ̀ bí òpin sòkòtò fídí rẹ̀ níyàwó rẹ̀ ló fi nípa onífò tó fún pẹ̀lú gbóni kẹsẹ̀ kó gbóni kẹsẹ̀ kó gbóni kẹsẹ̀ wọ́n bá ń gbó bẹ ẹ̀yẹ ká bàbá mi ní àyè. èmi bẹ́ẹ̀ pèrè ló ń jẹ ẹ̀yà èmi ní ká máa jẹ ẹ̀yà ẹ̀yà láyé mi orí mi. ẹ wá sí fún sí bẹ́ẹ̀. mo jẹ́rìí sí ti tóbi rẹ ọlọ́run mo jẹ́rìí sí ti tóbi rẹ ọlọ́run àánú rẹ tí máa bẹ lórí ẹ̀dá kọ̀ọ̀kan mo fẹ́ kọ́ káwọ́ rẹ̀ kúrò lórí sàkáníyàwó ọmọ mi lónìí. ọ̀rẹ́ mi ṣe tó tó báyìí tán. kódà kó tiẹ̀ mú ìyàwó nǹkan gbà báyìí lásán ìbá tẹ́lọ́kàn mi ara mi ìbáyọ́ oh. ìbá tó kó bẹ̀rù páìsẹ́ bẹ́ẹ̀ síyàwó ẹni síyàwó hmm. lọ́kàn. Hmm ọkàn wàrà gbọ́ bẹ ọwọ́ àlọ́ lè ṣe bẹ̀ fún mi èmi àfi ebi inú kọ́ńjẹ wọ̀ sí ọlọ́mọ hmm. ah! tóbi o tẹ́lọ̀ lè gbé. àyà ah, wa jókòó jókòó ẹ wò sí wàhálà ẹ lè purọ́ ẹ lè purọ́ fún mi ẹ jókòó ẹ ah láti àsìkò yìí lọ hmm. ọlá títóbi ọlọ́run ọlá àjọ tí ọlọ́run fún mi ní sàkánì ìyá tí mo sì mọ ní ọmọ àdùnnú ọlọ́ọ̀bà mi ó lónìí nira lọ́dọ̀.

alhamdulillah alhamdulillah alhamdulillah alhamdulillah ẹ fún mi lómi mo fẹ́ mú mi. omi. ẹ fún mi lóúnjẹ mo fẹ́ jẹun. ẹ fẹ́ jẹun àbá. alhamdulillah. wo ìwọ ń gbọ́n mú. alhamdulillah. Ah, alhamdulillah àbá fẹ́ jẹun. alhamdulillah. alhamdulillah alhamdulilayi. ẹ bá bisi ẹ bisi ẹ bá bisi ẹ bisi bi bisi bi. ẹ dákun ẹ dúró náà o ẹ dúró náà ṣé àrùn tí wọn ń pè ní ológun orúkọ yìí torí mi ìrírí olúlẹsì lọ bẹ̀rẹ̀. ìdí tàmí ìdí tàmí ìdí tàmí ẹ bá bisi ìdí mi ooo ẹ bisi bi ẹ bisi bi ọba bá lè. ẹ má di ọbọ ẹ má di ọbọ ẹ má di ọbọ àlejò ń bẹ ní. ẹ má di ọbọ o. ẹ bá lọ bọ́ lọ sí ibi náà là ń bọ̀. máa ta máa rọ máa já jẹ. ọ ṣe yìí. ẹ bẹ kó sọ wọlé. wọ́n ò tí ì rí nǹkan kan ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní. ẹ̀wọ̀n bó ṣe ń jó lẹ́yìn nínú. sọ fún wọn ní irú ipò tó wà ní kọ́ máa wọ́ wọn bọ̀. àjọ kan wọ mìíràn àjọ kan wọ mìíràn ta ni mọ̀ọ́sẹ̀ ta ni mọ̀ọ́sẹ̀ ta ni mọ̀ọ́sẹ̀ ta ni mọ̀ọ́sẹ̀ o ta ni mọ̀ọ́sẹ̀ o ẹ ṣàánú mi ẹ bá dé pọ̀ sí ti mi jìkà mi jìkà mi. ẹ máa wọlé bọ̀. àrùn tí ń ṣèyàwó rẹ̀ ó ṣe àwọn àgbà iná tí ń bẹ lára aṣọ ìyàwó rẹ̀ gangan ní ń jẹ. bí báwo bàbá. Ah, kò yí ọ ní. bàbá iná. Ah. ayídà. kí ló dé. ẹ sábọ̀ ká lọ. kí n máa ká lọ. Ah. alaba bí iná bá jó ni tọ́jọ́ mi ni ààrẹ ni làkọ́yàn bí mo bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀ mo ń bọ̀. ìyá oh. ká sọ̀rọ̀. kó má bàa sọ̀rọ̀ ni ńlọ inú aṣọ ara rẹ wo lórí lójú ọpọ́n àbí bí òǹdífà lọ́kàn wò ó mọ̀ ṣe sẹ́wọ̀n àwọn àgbàlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ n ò sì ní o má gba lọ́wọ́ wọn bí wọ́n mewúrẹ́ wá kó gbà bí wọ́n mú àgùntàn bọ̀lọ̀jọ̀ wá kó gbà o ṣùgbọ́n má ṣe o ìkìlọ̀ rèé o babaláwo tí ò bá ti gbọ́ ìkìlọ̀ wọ́n máa ń dín ara wọn mọ́ fani o má ṣe o èmi hmm. èmi olóògbé ọmọ àkùmá. Ah, ọ̀run rí bàbá mi o bàbá tó gbé ifá wọlé mi lọ kò ní fi ṣèké ìyá n ò ní sọ fún wọn o pẹ́yìn ni iná ti ń jẹ ọmọ yín lábẹ́ aṣọ àmọ́ ètùtù tó bá gbà n ṣe é. ọ̀ ṣe kí bẹ́ẹ̀ ni mo wí. ọ̀ ṣe kí ni. Hmm. mo ṣe o. ìyá n ó ṣe é. ọ̀ ṣe kí ọba ilé ṣe kódà bàbá rẹ tó gbé fálẹ́ ọlọ́wọ́ yóò lóun ò rí ni ọgbà. alaba alaba fọkàn ẹ balẹ̀ ifá ló kàn sọ̀rọ̀ dayọ̀ ọ̀rọ̀ ẹ ti lójútu o ọgbọ́n mi dáadáa tó o bá ti lè ṣe ti fáfẹ́ sọ fún ọ ọ̀rọ̀ rẹ ti yẹ pérégede ètùtù tá a wàá ṣe yìí ó gbé lọ sínú igbó tó o bá ti débẹ̀ ó gbé kalẹ̀ ọ̀pẹ̀ ìdáwọ́ màá lọ́ọ́lé tó bá di láàárọ̀ ọjọ́ kejì ọ wà jí lọ ọbẹ̀ ọ lọ rí ewu ètùtù yìí tó o bá ti bá ètùtù yìí ń bẹ̀ máa jẹ́ pé ètùtù gbà nù. ọ wà lọ ra odidi ewúrẹ́ tẹ́yìn rẹ̀ bá gbagbá ọ wà mú wa ewúrẹ́ yìí làá wà á pa ẹ̀jẹ̀ rẹ̀ làá lò làá wà á fi ṣe ètùtù nǹkan tá a ṣe tá a máa fi pàyàwó rẹ̀ la sórí ẹran ìyá wà á ṣe é ní ṣe sàrà fáwọn ayé wọn wà á dé ara ìyàwó rẹ̀ ó sì yá. Hmm. 再见。 ẹ̀yin ayé ẹbọ yín rèé o ẹ̀yin ìyá ẹbọ yín rèé o ẹ dákun ẹ gbà lọ́wọ́ mi. kábọ̀dà kábọ̀dà lè dé ọ̀run tán tán tán. tí ò bá pẹ́ ni ẹnì kéè pẹ́sẹ̀ tí a tọ̀sẹ́ bọ̀ rẹ̀ kábẹ́ bọ̀ rẹ̀ jẹ́ àbọ̀ jẹjẹkújẹ. èmi àjùn ta ni ó jẹjẹkújẹ yàtọ̀ sí. òkúta ríro náà bàbá sì wà ẹnu ẹ̀ láwa yéé ṣe ẹnu ẹ̀ láwa. ń gbà yí báyìí kọ́kọ́ máa fi pa wọ́n lára báyìí uh-huh. ìṣe ní òpòrò rẹ̀ yìí pátápátá. òpòrò ah! ah! ah! ẹ̀ fi wọ́ wọn níbi ìṣe. yéé adájọ́ mi o bí ọ̀kan ò mu ọ̀kan ò mu. ó dà pátápátá báyìí ni omi epo ọmọ rẹ̀ bò dí ìgbín a kì í sá igi lọ́gbà kó ṣe pọ́n. a ní ta ọ̀gẹ̀dẹ̀ lọ́wọ́ ojú ọ̀gá àgbà lára omi kó tó pẹ̀sẹ̀. ẹyẹ ìyàwó ti bọ́ lábẹ́ ọ̀rọ̀ tí gbẹ́nu lẹ́dí tí kò yànmọ̀yànmọ̀ ó dọ̀wọ́ yín àdáṣe ní ọmọ ìbà yìí máa hún yàn. Fasola. Àdìsá. bàbá ti sùn. àwo lọ. lọ bó. àwo lọ ọ sì bí ọkùnrin ni. Ah! akọ́gi sóde ngbàtọ́ ìsọmọdé. ẹbọ ti fi. ẹbọ ti fi. ẹbọ ti gbà. ó ti gbà. bàbá àjọkẹ́ ẹbọ mẹ́rẹ̀ ń lọ. ẹ mò ń mú un lọ. Ah, bàbá àjọkẹ́ ẹ tó sẹ̀rọ̀ ìmọ́lẹ̀ ni ẹ mọ̀ òun lọ ní ìsìn mi. wíwá fara ẹ̀ balẹ̀ ṣọ́ọ́ bá mi dọ̀hún ni wọ́n láṣọ tá a bá fi gbẹ́bọ lọ ká má fi méwúrẹ́ wá ah. àmọ́ fẹ́ bọ́ sọrùn mi sọnù ni. Ah, bọ́ sọrùn ni wọ́n náà tún bọ́ mọ́ ọ lọ. ìyá ẹ̀jẹ̀ àṣàbí olóògùn. Ah. bàbá tó kẹ́ra yóò ti tù mí ẹ mẹ́rẹ̀ ilẹ̀ ẹ mẹ́rẹ̀ ìfiri. ẹ dáwọlẹ̀ gbígbẹ́ dúró. ẹ má ti gbẹ́lẹ̀ fásẹ̀yí ti sọ ibi tí ó sùn ẹ tẹ̀lé mẹ́ta lọ ó dà bá ń kọ́ ó dà ó dà ṣé ẹ ti yanjú rẹ̀ ẹ ti yanjú rẹ̀ ẹ wo kó jówó ṣe dáadáa ni o tí o ti gbọ́ ẹ ṣe dáadáa o. ẹ káàbọ̀ o. ṣé o sì. àfọ̀kàn lọ́sẹ̀ ní mọ́júmọ́ yìí. Hmm. ta ló kú. ẹ dákun ṣé ṣe fáṣe ilé wa o. ẹ àwọn náà ni àwọn mọ̀ wọ́n lẹ́ ń béèrè ẹ ah, bá wọn wọ́n ti lóde. àwọn ò lóde ìtàkùn yìí so lẹ́ẹ̀mejì fáṣeyì ti kú. ó ti kú. fáṣeyì lónìí la la, àná fáṣeyì fáṣeyì ètò ìdí ọ̀nà àwọn ẹ̀mí dé ẹ̀yìn ẹ̀yìn ọmọ yìí náà nítorí ọjọ́ náà ọjọ́ náà ọjọ́ náà bàbá ọwọ́ ń gbé o. bàbá ẹ ti dé. aláwọ̀ kan ilé ìdílé. ìyá. èmi ò wàhálà tó ń pọ̀ sí ni ìyá. àbẹ̀bí òsùn tílẹ̀ fi mọ́ lónìí ó sà kérora ṣáá ni ó tiẹ̀ ti wá bẹ̀rẹ̀ sí ràrò kan ó ní kí n bóun wá májèlé kóun ó jẹ kóun ó kú wọ́rọ́ ẹ dákun ẹ wá bá ń parọ́ wà fún pé ti lànà ní ìkàn mo tún ti gbúròó ẹnìkan ní ẹlẹ́gbà ẹ oògùn wọ́n ní kò sírú àìsàn téèyàn gbé dọ̀dọ̀ ẹ̀ tí ò wò. ẹ̀yin ò tún dà. mo wá fẹ́ kẹ́yìn náà ó tẹ̀lé wa kájọ gbé e lọ ọbẹ̀ kẹ́ lè bá mójútó ni. ó ti yá kí lè gbò mí ń ṣe tí ó lóun ò ní wa mi kí lè gùn mí ń ṣe tí ó lóun ò ní fàárọ̀ dùn ẹ jẹ́ n wọlé kí mẹ́wù mi. ọ̀dà o. orí mi rè Mm, Àlàbá hmm, ìyá mi mm, ọkọ mi wà á máa lọ wọ́n fi ẹsẹ̀ kan yà ní ọ̀dọ̀ ọ̀rẹ́ mi Àyìnà ká jọ kó ẹsẹ̀ dé ibi tó wí káwọn náà bá wà lọ ń bọ̀ lọ. ọ̀dà ẹ dákun ẹ má pẹ́ ẹ dákun. a ní pẹ́ rárá ah, ah, ojú òní ti má lára ẹ. ẹ ṣeun ẹ dákun yéé atalẹ̀ bí ra mi lára bàbá ẹ̀ yéé gbẹrẹ ẹni ni mi gbẹrẹ ẹni mi yóò yẹ yẹ bàbá o ẹ bá fọwọ́sí mi dáadáa bá gbẹrẹ ẹni ni mi o gbẹrẹ ẹni ni o yẹ o ti máa ṣe bí ti ń ṣe gẹ́lẹ́ nù ìrírú ara àṣẹ lẹ́yìn bí ti ń ṣe nu ẹgbà mi. ọya ẹ̀rọ ẹ̀rọ tútù làárọ̀ dẹ tútù làárọ̀ bàbá tútù làárọ̀ bò lórúkọ tá a tẹ̀lé lè jẹ́ kọ́. wọ́n ti yọ yọ yọ gbàgbọ́. ẹ ẹ dàdá náà kò lẹ́nu mi o mi bẹ́ẹ̀ ṣe fọwọ́ sí mi lẹ́nu lẹ́nu ọmọ mi ọlẹ́ ni bàbá ara ni mi ara ni mi bàbá. ẹ sì kú ọ̀rọ̀ ọmọ ẹ jẹ́ rí yín ẹ mọ̀ bọ̀ kò tí ì rà mí bàbá. ọbẹ̀ lápapọ̀ yóò dì ọ́ ọkọ̀ tá a fẹ́ lédè ó ní. bàbá. ẹ̀yin ìyá n ò bá ti jà wá ò dáa ta nìyí ọmọ tára ń nẹ tára ń ta yìí nínú ẹ̀yin méjèèjì. èmi mọ bí nǹkan mi ọ̀rẹ́ mi làìná. kí lọmọ yìí bá a ṣe irú ẹ̀ṣẹ̀ wo ni ìbá ọ̀sẹ̀ ara ní. kò lè láforíjì kódà kí ọlọ́run ọba mi ó sọ̀kalẹ̀ n ò lè foríjì n ò lè foríjì o. ìyá ẹsẹ rò láforíjì. àjọkẹ́ àjọkẹ́ kọ́ tọ́mí àjọkẹ́ ara yín tọ́mí àjọkẹ́ ara yín tọ́mí. ẹ bá a mójútó ná. àjọkẹ́ ara yín tọ́mí ẹ bẹ́ẹ̀ kò sí ẹ bẹ́ẹ̀ kò sí ẹ bẹ́ẹ̀ kò sí. ẹ wo ìyá n tó ti mú tẹ́ ti gbé dọ́dọ̀ ọmọ mi ó di dandan ká foríjì kódà pàápàá rẹ̀ ó yá. ìyá ọmọ rẹ wo kí ọmọ rẹ jẹ́ àrọ̀ ní ọ̀gá olóògùn kò gbọ́dọ̀ ṣe o kò gbọ́dọ̀ ṣe. pọ́mọ rẹ bá kọ̀ tó lóun ó ṣe àbùkù lálẹ́ máa kàn bẹ́ẹ̀ kódà kò ní ṣe awo mi mọ́. ẹ mọ̀ gbé yìí ń wá ẹyẹ jẹyẹ lọ. ìyá kékeré yẹlẹ ń pè wá ni. kékeré yẹlẹ pè mí náà ni èèyàn mélòó gan-an la ti fún lẹ́yẹ èèyàn mọ́kànlélọ́gọ́rin ni mo ti fún lẹ́yẹ. ìyá àti kí wàá ni ẹyẹ jó ní ilẹ̀ yẹ ti yín o ẹyẹ tòní ju tàná lọ ẹyẹ a sì máa gbẹ́yẹ mi torítorí. ó dáa tó bá wá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ fi ẹyẹ gbẹ́yẹ ká wá wo ẹyẹ tó lè fòjúra wọn lọ. ìyá mi kí ló dé. eré ọ̀rọ̀ yìí náà ni gbogbo wàhálà tá a ti ń ṣe lérí ọmọbìnrin yìí látijọ́ yìí ìyá rẹ̀ ní o àná sì náà wà ní ọ̀rọ̀ náà mo bẹ̀ wọ́n o ọ̀làwọn ò ní gbà abájọ hmm? mo ń wo náà bámi ilé omi olè òní jà ọ̀dà ẹ̀yin ìyá ẹ jèbùrí àwọn olùgbẹ́bẹ̀. ẹ wọn ti bẹ̀ wọ́n ò gbà. Ah, ẹ̀yin ìyá ẹ wá gbọ́ o ẹyẹ yín ò gbọ́dọ̀ o mo sì fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ìjọ́ tí ẹyẹ yín tó fò tó délé Ọ̀rúnmìlà tó lòun ọ̀ṣọ̀rúnmìlà lọ́sẹ̀ ìjọ́ náà lẹ́ka pa ẹyẹ yín dá o ẹsẹ̀ ẹyẹ yín re ó fi gẹ̀gẹ̀ àyà sọlẹ̀. ẹ wo tẹ́ ẹ bá kọ̀ tẹ́ ẹ bá lẹ́ẹ̀ní gbọ́ n ó jẹ́ kí ilé ayé ó kó ẹ wàá gbà pé Ṣàngó ìṣẹ́jú oníbẹ̀ yín olórí ìbúrẹ́dù. ẹ gbà wípé ẹ gbà wípé ẹ gbà wípé Ṣàngó ìṣẹ́jú oníbẹ̀ èmi mọ̀ sọ bẹ́ẹ̀ fún ìyá mi lọ́rọ́wọ́ ìyá mi lọ́wọ́ tí bá yín fà. Ah, kí ló dé àmọ́ sanu mọ́lẹ̀ ká lọ́ọ́ kẹrẹ́kọ́ ẹni. wọ́n ní ẹ̀bá fẹ̀ bọ́ nínú kọ́sá ẹ̀lẹ́fẹ̀ bọ́ nínú kọ́sá wọ́n ní ẹ̀bá fọ gèdè pọ̀ sẹ́yìn ẹ̀lẹ́fọ̀ gèdè pọ̀ sẹ́yìn wọ́n ní ẹ̀bá fẹ̀ dẹ kò gbóni ẹ̀lẹ́fẹ̀ dẹ kò gbóni ẹ̀yọ̀ tó wò sùsùn tó lọ́wọ́ pàṣẹ tó ara rẹ̀ ní ọ̀pá ọlọ́dẹ lọ́mọ̀ká ajá mọ̀ká ọ̀wọ́ra kákà ewé ẹ̀tọ́ ọ̀rọ̀ kàkà kọ́rọ̀ lẹ́yọ̀ líle nílé kakaka bí ọ̀rọ̀ àkíká ọ̀rọ̀ àkíká àwọn wọn tọ́ ní kàǹkàfá wọn tà lọ́ọ̀ká tán alọ́ọ̀ká kò ní jaja ọ̀dọ̀ fi ká kò ní jẹ̀kẹ̀ kò ní kàmùkú kò ní jòwúkọ. ọ̀nkà lẹ́gẹ̀rẹ̀ ìyálà káàdù bàbá ní káàdù èyí wọn pẹ̀lú alákàtà pẹ̀lú. tí bá wọn jáde òkúta nǹkan kò pọ̀ yìí ọ̀pọ̀ yìí ká ọ̀pọ̀ yìí kájà ọ̀pọ̀ yìí kájà ọ̀pọ̀ yìí kájà. lákìtì bá kéjì mi. torí bí àpá àwọn oníwàsó ìkájọ ọkọ Yeah. Yeah. pàmò mi ò gbọmọ rẹ lẹ ọ̀pá mi lọ́mọ. Ah! eyín ẹ̀yẹ tó jẹ́ ní pẹ̀wọ́ àtọmọ rẹ náà lẹ́jọ́ rọrùn. èmi ọjọ́ ní mọ́dímọ́dí òkùnkùn mọ́dímọ́dí kan ní gbogbo ẹlẹ́dùnmọ́dé ọba tó ní ilé ayé wá sí mọ́dí nílé náà. ẹ ló ń jẹun tó jẹun jùrù. wo èyí lórí ayé mọ́. lọ́wọ́ mi. dọ́kẹ́ dọ́kẹ́ ìyàwó ti sẹ́ mi lọ. dọ́kẹ́ ta ni mo ṣẹ̀ ta ni mo ṣẹ̀ gbogbo rẹ̀ ni mi ta ni mo ṣẹ̀. ó ti wá tó gẹ́ báyìí ó ti dópin wo fara ẹ balẹ̀ kọ́ gbọ́ tèmi àfẹ́ntí ọ̀bà pa mí lókù àfẹ́ntí ọ̀bà pa mí lókù àfi wọ́n bá fẹ́ kí n kú sí ọlọ́run. babaláwo ti kú mo gbé o. kẹ́ni ilé ò wá mọ ibi tó kù sí báyìí ẹni tí wọ́n ní kì í ṣe tì ó tún fi sọ̀rọ̀ tiẹ̀ tì. òjò kọ́ ọ̀ ẹ́ mi ọ́. ayé wo bá fẹ́ràn rẹ̀ má bí ọ̀rẹ́ léṣe o ìdá náà jẹ. ìwọ kẹrẹ ni èyí ló ń bọ̀ ọ́. ọ̀rẹ́ mi ò dúpọ̀ ẹ̀dá pẹ̀lú. àjẹkí dẹ́kun ọkọ mi sàádùn mi ọmọ tí ó sì mí. ẹ̀jẹ̀ ìwọ. ìyá mi ẹ kú iṣẹ́ ọlọ́run lọ́mọ ìyá wa lóru òní ẹ̀ẹ̀mẹ́ta ni àbẹ̀bí dákú kó tó di pé ilẹ̀ mọ́ ọpẹ́ gbogbo àdúgbò ni ẹ bá wa ṣùgbọ́n ẹ kò tó jí sáyé. orí mi mo dáràn o. ẹ rọra. Hmm. àmọ́ ẹnìkan nú àwọn tó wáá bá wa tọ́jú ẹ̀ ló wáá pè mí sí kọ̀rọ̀ ló wáá sọ fún mi pé àní fura ni ó láyé ní bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀ yìí ó ní àfi ká gbé àbẹ̀bí lọ́dọ̀ yóò ṣà kó lè bá wa tọ́jú ẹ̀ torógun ayé ni. ìyá akẹ́ni ìyá òòṣà. ìyá òòṣà àṣẹ tí ẹ fẹ́ ọmọ mi pátápátá ṣe bọ́mọ mi ni. ibi ìyàwó tèmi sì ni. àti kí wàá ni. Ah, mo láṣẹ lórí ẹ̀jú yín lọ. mo ní àṣẹ lórí ẹ̀jù yín lọ wọ́n sì gbé lọ wọ́n gbé lọ. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. àṣẹ ìhìn lẹwà ìhìn lẹwà ọyẹ ǹde ǹde ẹjẹ á lọ ìyá òòṣà máa pè yín bọ̀ ọyẹ ǹde. kí ló dé. ẹ̀yin kí mò ń bá wí. ẹ̀mí ìyá òòṣà ni kò pè mí wá kò pè mí wá fún kẹ́ni. ìyá òòṣà wọn àti ẹ̀gọ́ ẹ̀ ṣé àjùmọ̀ máa ṣẹgbẹ́ ìyá òòṣà. tó fi ní kó pe àjìn wá. ẹ má dábàá wọn o ọ̀rọ̀ tọkàn wọn ni wọ́n ń pè wọ́n sí o mo ti gbé àbẹ̀bí délé yóò ṣà yóò ṣà sì ló ń fẹ́ rí ìyá rẹ̀ káwọn ọjọ́ sọ̀rọ̀ ẹ̀ ń dé kẹ́ẹ̀jẹ́ lọ. ìyá ọ̀sán ní ọwọ́ mi ni ó ti gbógun tí ètọ́jú àbẹ̀bí ìyàwó rẹ̀ àbí nígbà náà bá ń sọ fún un pé wọn ò wá o. ẹ má má ṣeré kéré o ẹ ẹ ní lọ bo ẹ ṣe é dàdé mi nìkan ni ẹ dákun ẹ ṣe kí ajá lọ mo lè wá forúkọ sí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ ìdáhùn ẹ̀ ní wá kí. ìyá mi ìyá ìyá mi ìyá rẹ̀ bí. wàhálà wo mo tún kàn yí o àbí. ọ̀dà kò burú. Àbẹ̀bí kíní yóò tún yàtọ̀ náà ni. bàbá ń yàtọ̀. kíní yóò yàtọ̀. kíní yàtọ̀ bàbá. ìyá ò ṣàdà. bàbá ń bẹ ń lé. Ah, Àlàbá. Eh, Àlàbá. ìyá kíní yóò yàtọ̀. Ah, kò lè yàtọ̀ eh. ibi mo ti sọ fún ọ pé kó lọ pè ìyá Àbẹ̀bí wá. ẹ eh, mo padà wá fún yín lábọ̀ lánàá pé mo lọ kò dá mi lóhùn wọn tilẹ̀kùn mọ́ mo tún wá jókòó síbẹ̀ títí ilẹ̀ fi mọ́ wọn dáhùn. Hmm. èmi náà ti ń wo sàkún ọ̀rọ̀ náà torí pé mo retí títí lálẹ́ àná n ò fojú mi kàn yá bẹ̀ n ò sì gbọ́rò rẹ̀. ìyá mi ìyá mi dá. wòmí yóò gbádùn yóò gbádùn ara rẹ̀ ó sì yá gágá. aṣọ ẹgbẹ́jọdá àbẹ̀bí ńkọ́ yìí tó fi dójú ẹgbẹ́. bẹ́ẹ̀ ni kí n kó wá. bámu àṣàrẹ. ara rẹ̀ ó yá o. àṣẹ. wo mi wọ wọlé lọ bá a mú epo wá kó sì mú ṣáná dání. epo epo epo yọ gbádùn o. ẹ̀bẹ̀ bí ọ̀tàn fún ọ lónìí wọ́n lọ fẹ́ gbádùn ọ lè gbádùn. àbẹ̀bí ọ lè gbádùn bẹ́ẹ̀ ni àṣeyẹ àṣeawo àṣe òṣòròǹgà. Ah! irọ́ ni irọ́ ni wọ́n ní ọjọ́ gbalẹ̀ erin gbalẹ̀ ọ̀rọ̀ gbọ́ ẹ̀kẹ́ máa yẹ. Alaba ah, lónìí ló mọ̀ wípé ẹyẹ ju ẹyẹ lọ o èèyàn sì ju èèyàn lọ bẹ́ẹ̀ sì ni aṣọ ju aṣọ lọ wọmi pa fún lágbo wo bọ̀. ẹ ṣe ìyá ẹ ṣe sórí pé ara rẹ ti ń balẹ̀ dáadáa. ìyàtọ̀. o ṣeun ó yá nàró sára nàró sára. aṣọ funfun lẹ lọ òkùnkùn oòrùn ni tọ̀sán mọ́lẹ̀ ìmọ́lẹ̀ dé òkùnkùn ẹ párádà. bàbá àtọ́ká ìbá mi. èwo la rí gbọ́. <laughs> bọ́ọ̀ ni òwò la fẹ́ bọ́ọ̀. kí n tiẹ̀ ṣèbí mi mọ bí nǹkan tí ìwọ lè gbà kọ́mọ rẹ̀ gba sọ lára rẹ̀ ó wá lóhùn ọ̀wọ̀ kàn lè wọ́sàn kàn lè wọ́sàn o ọ̀ lè gbádùn. Àjọkẹ́ bàbá Àjọkẹ́ ìjà mi. dájúdájú àwọn ènìyàn wọ̀nyí ni aṣenibánidárò ní tòótọ́. dáúdù tí ọlọ́run bá fi wá kẹ́ ẹ̀dá tó bá fi bọ́ ní ọwọ́ àwọn ẹ̀dá mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí ó sì tún ku ẹnìkan tó jẹ́ pé kò sí bí ẹ̀dá ṣe lè bọ́ lọ́wọ́ rẹ̀. ta ni ẹni náà. ẹni náà ni ìka ẹ̀dá. rí ẹ kí wàá ní làálù òṣì gan fún òun nìkan ló máa kọ́ lówó rí àfi olówó àfi olówó ṣé òun rí. Saratu dúró ìgbésí ayé wo gan-an ló gbé gan yìí lọ tí ó bá pèrè làfíjú olówó ìwọ ń tiẹ̀ orúkọ tó bá wúyàn ló lè pera rẹ̀ dúró kí ni nǹkan tí alájà ìṣe fún ọ gan-an náà Saratu dúró bó bá tiẹ̀ wà dánwó èèyàn lé àbó sọ̀rọ̀ èèyàn kì í ṣe pé nígbà tí wọ́n ṣe nǹkan lọ́wọ́ yìí ó délé ẹ̀ náà. ìka òòbò ló gbé ti wá ìka òòbò ló gbé ti wá fi mí sílẹ̀ jẹ́ ká ẹ̀mí dùn fi mí sílẹ̀ jẹ́ ká ẹ̀mí dẹ̀ṣẹ̀. Ah, ọmọ tí mo jìyà fún agbára ni mo fi bímọ agbára mo fi bá Abdul Lateef abdulateef folo ó parí. alájà gbẹ̀yìn ọlọ́run nìyí ẹgbà fọlọ́ ara abdulateef àárín. alájà ẹ mọ̀ báyìí mọ́ ní ìyín jẹ ẹ ṣe sùúrù ọlọ́run fún wa ní abdulateef rè. a máa rí ni ẹ wo ẹ má jẹ́ ká wá dúró báyìí ká máa wà lájà bíbáàtú ẹ jẹ́ káwọn náà bóde ká ṣe yẹn yóò ṣe lọ mo yá ọ rí. ó ti yá ó ti yá ó ti yá àlàájá ó ti yá ọlọ́run á ṣe wá rí ẹ̀yà ó yá yín lọ́jọ́ àná. ọmọ mi ọmọ mi ọmọ mi kí ló wà ń mo ti ń wọ látijọ́ yìí ọmọ mi ò ẹni tí ò nírú ẹni kò mọ yìí ẹni àgbọ̀mọ̀jó lọ mọ́ mọ́jú ọmọ nìyí ọmọ ẹlẹ́yẹ ọ̀pẹ̀mọ̀jó lọ mọ́ mọ́jú. ọ̀nà méjèèjì tọmọ rẹ mu ò ní jẹ́ kọmọ rẹ ó sọnù. àfi kárí láti fún ni àfi káyàrí láti fún ah! wọ́n lọ́hùn-ún

ọmọlẹyẹ ẹni tí ò tán. lọtífù lọtífù lọtífù. kílódé láti bọ̀ láti bọ̀ ọmọ wo ọmọ wo lọ́wọ́ láti láti láti bọ̀ ọmọ mi sọ ọmọ mi náà ọmọ mi náà ọmọ mi náà ọmọ mi náà sọ ọmọ mi wọ́n jẹ́ àjẹ́ yọkan ọmọ mi wọ́n jẹ́ àjẹ́ yọkan yọkan ọmọ mi òbí bèbè ọmọ rẹ kọ́ ọmọ rẹ kọ́ la ẹ gbà sílẹ̀ ọmọ mi ni mo fẹ́ gbà lọ́wọ́ ebi mo bí mo ní ọmọ mi ò rẹ̀ láti wà. èjìrá ẹ fún ẹ̀kọ́ rẹ ti mẹ́rin ní ọwọ́ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ ti yá. ọmọ wo látìfù ọlọ́run ọjọ́ òye. kí ló wá fẹ́ kí n ṣe fún ọ gan-an. bàbá ní tí mo fẹ́ kẹ́ ṣe fún mi gan-an báyìí ni pátápátá là á fọ́jú kúbọkúbọ là á dẹ́tẹ̀ àfọ̀fọ̀ tó ojú òun ló dá wàhálà yìí lẹ̀ o mo wá fẹ́ kẹ́ ẹ bá mi ṣe ní ìpínyà láàrin ìyá àtọmọ ìpínyà ayérayé ni o. Ah, ìyá ò lè tá a pè ń tọ́ ọ̀fẹ́ nu ìgbà mélòó lajá fi gbé egun màá rí i pé ọmọ yẹn kú hmm. màá fọn ní kinní kan ọ lọ fi pé ẹlẹ́dọ̀ ọmọ nínú aginjù. mo ń bọ́ àtàmúrí ọlọ́run ó gbà o èmi ti ń bòde o. sàràtù. àtàmúrí. ibo ló mo fẹ́ sáré débi alásàlátù wa. ó bòde inú ilé láì sọ fún mi. mo ṣe bóun náà lẹ ti gbọ́n. ṣé pé bó ti dágbére ní tiẹ̀ ló dágbére o. mo ṣe bí tọ́lọ́ náà la fẹ́ lọ ṣe. tọ́lọ́ ló fẹ́ lọ ṣe. ara àṣìṣe tẹ́ ẹ máa ń ṣe nù. No wo ẹ̀sìn tó wù kóbìnrin máa ṣe tí ò bá ti fi ti ọkọ ilé rẹ̀ ṣe wo ó kàn gbára lùgì lásán ni gbọ́nà ibi àsálátù tó pọ̀ ń lọ wọn ọkọ yín bẹ́ẹ̀ ni pípọ́ bí n ba lè jáde ńlé láì rí ìyọ̀nà ọkọ rẹ̀ wo àwọn màláìkà wọn máa gbé ṣépè ni ègún ń bẹ lórí ẹnu. ẹ wo ẹ má gbé mi ṣépè o ẹ má gègé fún mi rárá mo ìbẹ. wọ́n wá jẹ́ pé èmi ni ọkọ rẹ̀ nulẹ̀ hmm. ó yá wọlé lọ kó lọ fìkàlẹ̀ sí ó lọ bì kankan ọgbọ́. bàbá mo mo ti débi tí mò ń lọ. ìjọ tí a bá pe eégún lè eégún jẹ ìjọ tí a bá porò lóró ń fọhùn ìjọ tí àkèrè jù gbọ̀n bàtà gbò ìjọ náà ní kànlẹ̀ pa. látìfù ọmọ àbíbátú o látìfù ọmọ àbíbátú o. ẹ̀ka ni mo fẹ́ pè ọ́ yìí o tí mo bá ti wá pè ọ́ má jẹ́ ìpè ayé o ìpè ọ̀run ni kò lọ jẹ́. látìfù ọmọ àbíbátú o. iṣẹ́ ti dáhùn báyìí àbí bátù náà àti mọ́tà rẹ̀ kí sì ló lé báyìí. dáúdù ṣé o ti wá gbà dájú sáká báyìí pé gbogbo ẹnikẹ́ni tó ń bẹ láyé lásìkò yìí gbogbo wọn náà wà nínú ọgbọ́n ayé báyìí. mo ti gbà. ìdínú tí àwọn tó rí níṣáájú tí wọ́n fi ń sun ẹkún wá tẹ́tí ẹ̀ sílẹ̀ kó tó máa gbọ́ mi o ibi tí mo ti mú ọ wá sí àyìn ọ̀gbọ́n kan tán náà. wàá wò mí wò. ẹnikẹ́ni tó bá sì ti dé inú kòtò yìí ó ti bọ́ ní ọwọ́ àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí ó ń bá ọmọ adarí wọn rán fínra nínú ọ̀gbun ayé. ní báyìí o adẹ́dà ní kí n máa pa ọ́ ní àṣẹ pẹ̀lú ìyọ̀ǹda ọ̀hún pé kí o gbéra báyìí kí o máa lọ sí ìlú òdì ibẹ̀ ni kí o lọ tẹ̀dó sí níbi tí ẹnikẹ́ni tí ò ti ní mọ̀ gbogbo oore èyí tí ọlọ́run ọba mi tí o ti wá kọ́ mọ́ látòde ọ̀run wá gbogbo ìgbádùn tó yẹ kó o máa gbádùn ọlọ́run ní òun ti yọ̀ǹda rẹ̀ fún ọ níbẹ̀ kó o bẹ̀rẹ̀ sí lọ máa lo gbogbo ìgbésí ayé rẹ pẹ̀lú ayọ̀ àti àlàáfíà títí àsìkò tí o bá pẹ̀lú adẹ́dà tí o fi pé máa lọ. báwo wá ni mo ṣe fẹ́ máa lọ pẹ̀lú aṣọ tó wà lára mi yìí. bí gbogbo ẹ̀ bí ó ṣe bọ́ sí ìrọ̀rùn fún ọ o ti wà lọ́wọ́ adẹ́dà máa lọ. lèèyàn dẹ́kun rẹ o. bẹ́ẹ̀ni. lórí ọ̀rọ̀ ọba adédàpọ̀ ìmọ̀ràn tèmi ni pé ká gbé ẹbọ ọ̀sán gẹ́gẹ́ nígbó ẹlẹ́yẹ ẹbọ owó fẹ̀rẹ̀. ó kú wí. mo sì fẹ́ kí ẹ̀yin ẹyẹ àgbà kẹ́ ẹ fi àṣẹ sí. àṣẹ wo àṣẹ yẹ ìwọ ẹbọ yìí ibi tá a rán ṣẹ́ dé kọ́ jẹ jù bẹ́ẹ̀ lọ o. àṣẹ. mo ní ibi tá a rán ọdẹ kọ́ jẹ jù bẹ́ẹ̀ lọ. àṣẹ. kúkúrú. ìwé bọ̀ì kọ́ pa gúngùn. kojúkojú tó bá ti wù ọ́ báyìí kó sílẹ̀ wọ̀. àṣẹ. bẹ́ẹ̀ ni kò rí bá a bá wá rí ẹnìkan tó lóun alágbára tó bá pa méjì nù wọ náà kò lè pa mẹ́ta. àṣẹ. bó bá pa mẹ́ta kò lè pa mẹ́rin. àṣẹ márùn-ún. àṣẹ. tó bá pọ̀ márùn-ún kò lè pa mẹ́fà. àṣẹ. tó bá pọ̀ mẹ́fà kò lè pa méje. àṣẹ. ó ní ìmùlẹ̀. ìmùlẹ̀ wo. ó ní ìmùlẹ̀. ìmùlẹ̀ wo. ẹ ò kẹlẹ́rù gbé gbé bọ́lájà gbé. ẹ̀yìn ẹyẹ. tó ọba adédàpọ̀ ẹbọ agbede méjì ayé òun ọ̀run la gbé wáyìí ọlọ́pẹ̀lẹ̀ yẹrun àdéhùn wa àtolódùmarè ni kò ṣeé ṣe àfìgbà tó o bá ta tẹ́lẹ̀dùn ọba palẹ̀ ayé rẹ. àṣẹ máa wá dé o bẹ́ẹ̀ ni àṣẹ sọ ọ́ ọgbẹ́rì ọmọ pẹ́lú ẹlẹ́yẹ làṣẹ wà o. ni oníwọ́wọ́ jíwọ́ lọ́bọ̀ ọba tí ọpẹ́ ibẹ̀ ló kú sí oníwọ̀wọ̀ lọ́bọ̀ tí ibẹ̀ ló kú sí fọ tí mo lé ni wọ́n fọ tí ọpẹ́ tí ò ní kú bọ̀ mi ò ni ẹnìkan ìbínú kó gbọ́ bìkó kó gba sẹ́nu lẹ́ẹ̀kan náà èèwọ̀ ni ewé kọ́ra <laughs> elépo ẹ̀yà gòfálàdì ká ẹ má bàa rí jẹ́ alátọ́pá akẹ́lẹ́já akẹ́lẹ́já kúnlẹ̀ sàásà wọ́sà ẹ̀yìn ní bìbìlà bílẹ̀ bímọ mẹ́rin sọjú domi gbóná òbí ayé o ayé tẹ̀ ń fojoojúmọ́ òdi ọ̀run èyí mo ṣe mọ ẹgbẹ́ òkùnkùn múlẹ̀ ẹ lajú sínú mọ́lẹ̀. agbada aláṣẹ ju àwọn eléyìí dojúkomi gbóná èyí wọ́n fèmí ara yín dikú èmi sì burúkú ń bẹ lára wọn àti wọlé sí wọn lára ẹgbẹ́ kó láàrin yìí ah. ẹgbẹ́ kó láàrin yìí. ọ̀pọ̀ tó gorígorí ọ̀pọ̀ gorígorí àwọn olùgorí òòrùn kàtà nígbàgbọ́ olùjèrò ọ̀sán òní pọ́ gorígorí kẹjọ lọ́fẹ̀ẹ́ má lè lọ òòrùn òní kàtà nígbàgbọ́ kẹjọ lọ́fẹ̀ẹ́ má lè délé ibẹ̀ yìí ya mí ọ̀bọ̀là fúnfún gbòò ah, àṣẹ náà. Ah, wọ́n fẹnu fẹ́ pa. wọ́n pa ni. àìfẹnu fẹ́rù ẹ̀ pa. òfèrè o iná ẹ mọ̀ mọ́ dáadáa bàbá gbójújù báyìí lọ ọmọ ṣèbá ṣàgbó ni òpìrì ayíakátá ifá bẹ lóde ọ̀run níbi tí ń gbé mí. ẹ̀rọ káì. àgbè. ìyá. ẹ àgbè. olúmọrí ayé pẹ́ lọ́fúnlẹ̀ àrọ̀nìmọ̀jà ṣáàgùn títí tí ó tún fẹsẹ̀ ṣáàgùn òun láwọ alábàjá kó bí èyí tí ó bu tábàṣe eégún lójú nínú méje mo pa kan ẹ pàmọ́lẹ̀ òsìrí oníbọn ayé òní náà wọ kejì àwọn àjẹ olókùtùkùrù àwọn ni wọ́n jẹun létí rẹ̀ àrọ̀nìmọ̀jà ṣáàgùn títí ó tún fẹsẹ̀ ṣáàgùn èmi láwọ alábàjá kó bí èyí tó kù tábà sí eégún lójú mo paná ẹlẹ́ẹ̀kejì mo paná ẹlẹ́ẹ̀kejì. torí pé wọn ò ní fi bí wá. òfin làwọn náà kẹta òfin làwọn náà kẹta ògbére bàmù àwọn olè bẹ́ẹ̀lẹ̀ látàrí àwọn dúdú tí ń jẹun lójú ọ̀gbára ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ ilẹ̀ kò fẹ́ kú bọ̀rọ̀. yóò kú. bí a bá kú ajẹ́gbẹ́mọ̀ jọ̀hún fẹ́nu. ìrànà tí a ń kú. orí mọ́ èmi lọ́wọ́ alábàjá kò bí etí òkúta bàtẹ́ ẹ̀dún lójú. iná ẹlẹ́ẹ̀kejì rèé o. dandan ni kò lọ bẹ́ẹ̀ ni dandan ni kò kú nítorí pé ẹnìkan yìí torí gbígbọ́ pàjẹ́ ẹnìkan yìí torí gbígbọ́ kàgbò ẹnìkan yìí torí ọmọ aráyé kò lọ sí kẹ́ẹ̀kẹ́ yóò kú ni o. iná ẹlẹ́ẹ̀kejì. Hmm, dandan ni kò lọ bẹ́ẹ̀ ni. ẹ̀rọ gbẹ̀sẹ̀ ẹ̀rọ gbẹ̀sẹ̀. ẹ̀yin àwọn funfun lẹ́dí ayé. ayé o olódùmarè èyí mo jẹ́ nínú sẹ́tọ̀ ọ̀nà mi má jẹ́ kéyìí kí ibi rẹ̀ kó ilé sí lórí o má jẹ́ kórè sórí ọmọ má jẹ́ kórè sórí ara má jẹ́ kórè sórí ìran. bàbá bí o ìyẹn jókòó ẹ jẹ́ ń lọ pé wàá nọlé. bá ń padà bá wo. Ah, kábíyèsí o. araba. Ah, aláyé. ọba ń kí o. ẹ̀sìn ránṣẹ́ mi kábíyèsí ah, ààrẹ wú lọ́sàn-án. iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ẹnìkan ìfi rọmọ ẹni ẹni ẹ̀gún bá sì kún lẹ́sẹ̀ ni yóò ṣe lákàlàkà tó alábẹ lọ wọ́n mọ̀tọ̀ wá o hmm. araba hmm? ìlú ti polúkú musu o àwọn sanga bẹ̀gún jàláyà wọn jẹ́ ń gbádùn o. ọgbọ́n ifá ọ̀nà fèrè pé bí kọ́nà fìbí péré kọ́ mọ́fòlòlò fọ̀hún tẹ́tọ́lódùmarè bá rán ni kó jẹ́ iwájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n olùmú ọ̀tún ọlọ́kàrán òsì àárín ọpọ́n níta ọ̀run wàá lò géré ta orí ọba adédàpọ̀ kó o gbé kọ́ là á kẹwàá bá ṣẹ́gun ọ̀tá ọ̀tá oṣó ọ̀tá àjẹ́ àgbà abìdíyẹ̀kú orí pàtàkì awọ ẹ̀bá ọ̀nà hmm. àwọn ló ṣe mi là ń bẹ láàrin òyìkítì ìṣẹ́ ìwẹ̀tẹ́ ẹwẹ́ olú tó fi dá dé orí ìwẹ̀ tẹ́ ẹ wẹ àwòròsà tó fi dóṣù sátàrí ìwẹ̀ tẹ́ ẹ wẹ bòbò sígi ilé Ifẹ̀ tó fi mẹ́dùn dẹ́yún ko ìwẹ̀ náà ní kẹ́ ẹ wá wẹ ọba Adédàpọ̀ lónìí kẹ́ ẹ wẹ rí ọlà fún awẹ́dẹ́wẹ̀lẹ̀kẹ̀ wẹ rí ọlà rẹ̀ ogun tá a wí lónìí orí rẹ̀ ó gbà ọ́ àròárọ̀ mọ́. orí bọ́ àjàbọ́ ifá oníjó bọ́sọ̀nù lọ́wọ́ wa o ifá oníjó bọ́sọ̀nù lọ́wọ́ wa o nítorí pé orí àkéré orí àtẹ̀tẹ̀ níran orí ní gbàláwo rẹ kò ní orí òní jẹ́ káwọn àjẹ́ yorí ẹgbẹ́ ṣe mọ́ wọn ò ní rí ọgbẹ́ ṣe mọ́ o. ìyálòde ẹ ṣeun mo dúpẹ́ ẹ kú ọ̀rọ̀ lù ìlú òní bàjẹ́ lórí wa ọ̀rọ̀ lù yìí hmm. ẹ̀yin náà lè sọ pé ká bẹ́ẹ̀gùn lé mo ti bọ́ ẹni ká bòòsà ọjà mo ti bọ́ olúbọ̀bọ̀ tí rí bàbá bẹ́ẹ̀ bọ́ mo ti bòun náà ṣé wàá rí ní tí ń ṣẹlẹ̀ yìí àmì ìwò lásán ni kò sí nǹkan kan ètùtù ẹbọ àtàdúrà là á kún fún. kábíyèsí àgbétàdúrà dànù àmọ́ ń bọ̀ ń bọ̀ àwọn wọn là á dẹ̀ẹ́dẹ́ ojú gbogbo ara là á mú tó ìsìn. bàbá. àdúrà nìkan kọ́ bá a bá ta tá a bá tọ̀ yọ dẹran dín bá a ṣe gbọ́ ohun tá à ń ṣàdúrà ká sì tún máa ṣe nǹkan tọ̀ ọ́ táwọn wínú. bàbá ẹ ṣeun ẹ kú ọmọ ṣe ṣe rí bàbá bẹ ṣe ń wò mí yìí gúdúgúdú ni mí mo ti bọ́ lókun mulẹ̀ kí n lè rílẹ̀ omi mo tún bọ́ lọ́sà mulẹ̀ kí n lè rílẹ̀ odò. agbọ́n ti bàbá àlè dákẹ́ báyìí àtúmọ̀. Hmm. gbogbo ohun tó bá sí ikù àwọn ò tún máa lọ àwa ti gbọ́ tiẹ̀ kábíyèsí ìyálóde. ẹ pẹ̀lẹ́. ẹ ṣeun ọkọ kò kọ. jagajigi. ẹ pè fún wa. ta lọ̀rẹ́ rẹ. lukosi ni bàbá rẹ. <laughs> wọ́n mọ̀ rí yín tí ò sí. bàbá ọwà o hmm. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọdún ìlà torí ẹ̀ wá o hmm. oko títí ń jagun tẹ́lẹ̀ kọ̀mọ̀ jagun mọ́ bàbá hmm. ọ̀gẹ̀dẹ̀ títí ń so àgbààgbà bẹ́ẹ̀rẹ̀ lókùn tí ń so fún ní jẹ o àwọn àjẹ́ ti fẹ́ bàlújẹ́ lé a lórí o. Hmm. bàbá hmm? òjò pé eégún òde ọ̀dà hmm. babaláwo èrùkú ọ̀gbẹ̀rì èèwọ̀ ọgbọ́dù olókùn ni wọ́n mọ̀ fagbá wọ́ọ̀kù òun gbogbo wa ìkọ̀sẹ́ni tí kinní ọ̀hún ò tí ì faraba ṣùgbọ́n ta la wa fẹ́ ké síta ni ó gbà wá ìdí nìyí tá a fi wá dọ̀ yín bàbá ẹ ṣàánú wa. ẹ̀rí nǹkan ń tá a máa wí náà nù ayé róòótọ́ wọn ò sọ hmm, ayé ọ̀dà ni hmm, àjẹbáyé jẹ́ ọ̀dà ńgbẹ́ nìkan fẹ́ gọ̀pẹ́ dípò kó mú igbà ó mú okùn ọ̀gẹ̀dẹ̀ ìgọ̀pẹ́ òrè bọ ọkàn lápá bóyá ó sì kú ni ẹ sì pàjẹ́ ni sájẹ́ náà. àjẹkọ̀ wọn àtọ́ fànù. wọ́n fi ọ́ so lórí òmòwò bẹ̀. oko jẹ wọ́n mú ọ wọ́n jù ọ sẹ́wọ̀n. ọ̀làjẹ̀ ní í ṣe ọ̀làjẹ̀ náà ni kò nínú. ìjẹkújẹ ló ṣe lè yàn òde bẹ̀rù. làmọ́ àpé ọ̀sà jẹ́ o nítorí nítòótọ́ bájà ọ̀bà rí kì í gbó. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àmọ́ àwa fúnra wa là ń ran àjẹ́ lọ́wọ́ kíkà. Hmm, ó ní n tá a ṣe tá a fi bẹ Olódùmarè olódùmarè ọba tẹ́rẹ̀rẹ̀ káyé apá ńlá tó solé ayé ró ìwọ tí a ní tí a fi ń jẹ́ àní bàbá ayé máa ń dàrú àtàgbà àtọmọdé wa àmọ̀mọ̀nàmọ́ kí la wàá ṣe táyé ó tún fi tòrò. ẹ wò ó ẹ̀sìn ìdìnnà sọ́lọ́run olódùmarè ẹ̀dìnnà tó lódùmarè àfi kí ẹ sọ ọlọ́run ọba kí ó dẹ́ka kó sì dẹ́wọ́ ẹsẹ̀ lẹ́yìn èyí atọ́ka àti dùrì kẹ pàṣẹ ìpè kí ẹ lọ fọ́ ìlú sí gbogbo ìlú àti láàrin gbogbo ìlú ọ̀dájú ìró sí fúnpá ìró lójú tẹ. kẹ́ ẹ ti gbọ́ a ti gbọ́ bàbá ẹ máa lọ. ẹ ṣáà fi mí sílẹ̀ èmi àtọ́lọ́hún. ìyá ti dára asukọ ewé òpópó ti dára asulẹ̀lẹ̀. kàbíyèsí ọ̀nà àbáyọ kan ṣoṣo tó wà ní pé ẹ ránṣẹ́ lọ sí gbogbo inú ilé tí a ti ń dáná ńlẹ̀ yìí kí wọ́n lọ́ọ́ bu eérú ojú ààrò gbogbo ilé kọ̀ọ̀kan wá sáàfin pátá bá a bá ṣe eléyìí tí wọ́n bá bù dé sáàfin kí gbogbo olóyè pátápátá àti gbogbo àwọn tí ń bá yín ṣèjọba ká wá ní ìbẹ́lẹ́hùn gidigidi sórí eérú yìí pẹ̀lú ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ jinlẹ̀jinlẹ̀ tá a bá ṣèyí tán ká wá lọ mú gbogbo eérú yìí ká lọ fọ́n sí gbogbo odi ìlú pátápátá odi tó wọlé yìí nípa ṣíṣe báyìí ọlọ́run ó gbàgbára lọ́wọ́ wọn. àdúpẹ́ ẹ ṣeun àbíyèsí àdúpẹ́ o ọ̀nà àbáyọ o.

abẹ̀ní agbọ́n àtòníta mọ́tìdé àyọ̀bá àtẹ̀kù èyí ti jẹ́ kí ló dé tó jẹ́ láti ọjọ́ ta ti dá isáyé ẹ̀yẹ òtún nǹkan ṣe rí àfihàn ọ̀bà jẹ́ ẹ̀yìn ti gbàgbé mọ́ gba alágbára pátápátá tá a pín agbára là ń bèrè bó ṣe gba agbára rẹ̀ ẹ̀ wá wò ó lónìí náà lè náà yóò sì gbàdájọ́ ti ní tí ó sì jẹ́ ọgbọ́n gbogbo ẹ̀dá tó bá dúró ní òkè òkè ṣe ìbàdàn tì mo pa á ní àṣẹ ẹ máa wọlé bẹ́ẹ̀ ẹ máa wọlé bẹ́ẹ̀ ẹ máa